ẹgbẹ́ ọmọ àwòdì ló jẹ́ kó máa béèrè irú ìbéèrè tó ń béèrè. ọ̀rú lì làwa o àwọn ò ní permission láti pọ̀ lù. àti bẹ̀rẹ̀ àtọ̀pín ayé ó ní gbogbo ayé ń wò yìí èsì ṣe tó kòkò rí bí kò sí kò fò kaṣọ omi tẹ́sí tí èsì kọ́ ló jẹ́ mi. tí ẹ bá mú àwọn ọ̀daràn tó ṣe you will be fired. èmi ò sọ wípé àwọn ọ̀gá tèmi wọn ò ní fáyà mi ṣùgbọ́n kí wọ́n tó fáyà tèmi ẹ̀yin méjèèjì i am very sure wípé ẹ ti máa gbàgbé wípé ẹ ṣiṣẹ́ ọlọ́pàá ni. èmi lè fẹ́ rán lọ Èkó kí n lọ ra aṣọ gbogbo tí wọ́n fẹ́ lò ní gbogbo mọ̀lú gbọ̀nbíù èmi ní kí n lọ rà wá. bẹ́ẹ̀ ni olójú mi ní mi ò ní là sílẹ̀ kí kálùbọ̀ kó wọ̀ kírímìnà yẹn kò lọ fún ọlọ́pàá. ẹ wá kí lóò sọ ní burúkú yìí làwọn gbogbo sí nínú kó bá wà náà. ìlú àìlọ́ mi. yes i know that. àmọ́ gbogbo ìgbà tí bá ti rántí iṣẹ́ tó yàn láàyò iṣẹ́ ọlọ́pàá yìí inú mi máa ń bàjẹ́ ni. ọ̀pá yóò gbọ́dọ̀ ká yín onígbà ọkọ àgbẹ̀lẹ̀ lọ́kọ̀ sípa ilé ọpá I will definitely know when you say the truth. sórí láàrin òní sí ọ̀rọ̀ yìí rújú o. kàyéfì òun lè yí o. kàyéfì kàyéfì kàyéfì kàyéfì kàyéfì o. kò sẹ́ni tó yẹ kàyéfì o. ọmọdé. sọ lọ́gbọ́n kọ́ ó sọ lọ́gbọ́n kọ́. sọpẹ́ kò sáyẹ́. Tanto sọ pé kò sáyé tàǹdọ̀ sọ pé kò sáyé.

I go in the way of the others? Where are the others who have died before me? She gbogbo ohun tí ojú àwọn tó ti oju máa rí rèé. ò o tí ì kú òyìnbó kọ́ là á sọ tí a bá ti kú kódà kì í ṣe Yorùbá. Who is this? Orúkọ tèmi ni ìtọ́forítì bàbá àkójọpọ̀ ọgbọ́n àkójọpọ̀ òye àkójọpọ̀ ìmọ̀. ibo ni mo wà yìí. àsìkò ìtàn la wà yìí bóyá tí o bá gbọ́ tàn látara ìtàn tí o bá gbọ́ wàá kọ́ ọgbọ́n bóyá o látara ọgbọ́n tó o bá kọ́ wàá rí dáhùn sí béèrè tó o béèrè. kí nìdí tí gbogbo wa fi jókòó fẹ́ fi tẹ́tí sí ìtàn bàbá yìí hmm. wo ìdí kan náà tí àwọn èèyàn fi ń jókòó tẹ́tí sọ́rọ̀ ọkọ ẹ̀ nígbà tó bá ń gba àwọn tó fẹ́ fẹ́ ọkọ fẹ́yàwó nímọ̀ràn. ṣé ìwọ ò mọ̀ wípé ọ̀rọ̀ ìṣítí ló ń jẹ ọkàn ni bí ọkàn ò bá rí oúnjẹ rere jẹ á di ọkàn búburú. ọ̀rọ̀ rere ló ń jẹ rere ọkàn ọ̀rọ̀ búburú ló ń jẹ búburú ọkàn. ọ̀rọ̀ rere là ń gbọ́ lẹ́nu ìtànforítì. ìtànforítì bàbá ọgbọ́n. Hmm. ọgbọ́n atọ́kùn ìwà. Hmm. ojú gbogbo yín jojú ẹni mímọ́ I know you people. ó ṣeé ṣe kẹ́ ẹ ti gbọ́ wípé ayé kan ló wà ó sì tún ṣeé ṣe kẹ́ ẹ ti gbọ́ wípé ayé pé gbà kò sírọ́ nínú méjèèjì òrérí ayé kan wà iyanrìn pọ̀ ju omi lọ bẹ́ẹ̀ ayé mi wà kìdà omi ni ayé mi tún wà kò sí atẹ́gùn bẹ́ẹ̀ ni kò sí afẹ́fẹ́ rárá ayé mi tún wà kò sí ẹ̀dá kan tó lè gbé ibẹ̀ nítorí pé wọn kò lè yè. What am I doing here? Listen to wisdom ṣé rí gbogbo ayé yìí ayé nínú ayé ni gbogbo ayé ni ó kórajọ pọ̀ sínú ayé kan. I'm not supposed to be here. Joko. Joko. Joko. Joko. Joko. Joko. Joko. Ìtàn fún sọ̀tàn bàbá oníhùngbọ̀n yẹ̀ǹkẹ́ ẹyẹ dúdú bá wọ́n ń fọ̀hún òkùnkùn bírí lọ́sàn-án gànjọ́ mo tó ń fò tiẹ̀ mo rẹ́jà onírú ọ̀yà irú èyí ga lágàjù alájọsán panitán yọ̀ọ̀sẹ̀ ìrànlọ́wọ́. irọ́ lè pọ̀ nínú gbogbo ohun tí mo sọ fún ẹ. ṣùgbọ́n má jẹ̀rora irọ́ gbàgbé òótọ́ tó wà nínú ohun tí mo sọ fún ẹ. kí ló sọ fún mi rí tó òótọ́? Ah! irọ́ ni gbogbo ohun tó rọ́ kiri ká ẹ. Nothing is real. Nothing around here is real. Òótọ́ ọbẹ̀ ni pé irọ́ ni gbogbo ohun tó rí. Nothing is real. Even myself. Wait ṣùgbọ́n ṣá mo jìnnà sílẹ̀. How do I get home from here? Help! Help! We are here to help you, my daughter. Ibo ni mo wà yìí. Papa awòsàn mi ló wà babaláwo tó bójú. láti ilé aládùúrà ẹ tún gbé mi wá sílé adáhùn ṣe. àwa kọ́ la finú fẹ̀dọ̀ gbé ẹ wá síbi o kádàrá ló gbé ẹ wá síbi ṣe bínú ṣọ́ọ̀ṣì ló wà tó fẹ́ lọ wẹ̀ ló bá sá jáde pẹ̀lú ọ́fíìsà ni ọ́fíìsà tó ṣàkọlù mọ́tò ẹ̀ tó ń gbé ẹ lọ ni mọ́tò ẹ̀ bá dákú síwájú ilé Awósanmí ló tún bẹ́ kúrò nínú mọ́tò ẹ̀ tó sá wọnú ilé Awósanmí lọ ìyàwó Awósanmí dẹ̀rẹ̀ ìyá Ọ̀ṣun ni òun ló ti ń tọ́jú ẹ láti ìgbà tó ti wà lọ́dọ̀ wọn àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé o ti rántí nǹkan díẹ̀díẹ̀ àbí. kí ló rántí tó ń sọ kí ló rántí mo sọ fún ẹ pé gbogbo àwọn àlàjọsàn ìtàn forítì bàbá onírùngbọ̀n yẹ̀òkè tó ń sọ yìí literature characters ni wọ́n nínú novel yorùbá literature èmi gan ti kà á nínú àwọn òwe yìí rí ohun tó máa jẹ́ ni pé bóyá ìyọ àwọn òwe kan tó ti kà in the past òun ló rántí tó fi ń ṣèrànràn kò sí tó ń já láǹjọsàn ẹ wò. ọkọ hmm. mi dáa dádì ọba dà. ọkọ ẹ wà ń di mọ́tò ó pé òun ò nígbàgbọ́ nínú à ń lọlé wòlíì à ń lọlé adáhunṣe kò nígbàgbọ́ nù ẹ̀. Neither do I. I need to get home. I'm tired of all this torturous treatment alákàlà ni mo kàn ńlá láwọn ibi tẹ́ ń gbé mi lọ yìí ẹ jẹ́ kí n máa lọ sílé nǹkan ò ṣe mí. fọláwẹ bẹ́ẹ̀mí gan ṣe rí ẹ mi ò rí ẹ bí ẹni tí nǹkan ṣe ṣùgbọ́n fọláwẹ sọ fún mi sọ fún wa ẹ awẹ́ bí ẹ̀ lájọkọ̀ ìyá ẹ̀ rẹ̀ èmi àbúrò bàbá ẹ̀ rẹ̀ kò sọkùnrin bí sọ fún wa ibo ló lọ láti bí ọdún mẹ́wàá sẹ́yìn ṣé ọkùnrin kan ló tẹ̀lé lọ ni. ẹni mo wẹ̀ mo sá bọ́ta mọ́tò gbà mí ibo ni mo ti wá rí makeup àbí ṣé tún ṣe makeup fún mi bíbá ẹni. ẹ bàbá ń kọ́ máa bọ̀ ẹ jẹ́ kèmí dé ọ̀dọ̀ ọ́fíìsì a ní undertaking láti sign please dọ̀wọ́ tó bá wa sọ ẹ máa yanjú. wọn bàbá fẹ́ rí ẹ. òkè èhè wọ̀lú ìfẹ́ mọ́ fi ọ́ ṣerú mílà mọ́ fi ọ́ bàbá mi àgbọ́n mi rè mọ́ àṣàṣì ọmọ bíbí kọ́ fi ọ́ torí ojú oró wọn kì í ṣe orúkọ mi àlùkèrè tí wọn kì í ṣe olùkú rẹ gbogbo ara nípa ìpàfi dárí ìjọ fún ọgán ó wíwá lásán mẹmẹmẹmẹ ó wíwá lásán gọyọyọ ti ìlú ara ẹrẹrú agama ọsàn títí lọ́nà ti dọmọ òṣòro gbogbo rẹ nìgbọ́n òbí ọmọ mi ti bá ń mi tó fi jòlè sí ká òun ló ká ọ ní para ètò bíbí ló jà ká ìyá alága gbàlábàlága kọ lọ́sọ̀wọ̀n kàkà àgbàtà ìbálẹ̀ ètò tẹ̀fi dórúkọ kàmíkàmí kàmí lóde kàmú ẹni bẹ́ẹ̀ wọn sí kọ́nu mi lọ́tọ́ dé ọ̀run mi lánàá lórí kó gbogbo fún ní kàmú gbọ́mọ káró fún yìí mẹ́mọ́ dé káàkiri wọn bó kàmú fún dé káàkiri wọn bó kàmú fún lé dé káàkiri tàbó kàmú dé káàkiri lọ́gbọ́n bó kàmú fún mi tó túbọ̀ dé àkájẹ kàkàtà lákà léjìká láká ṣubúlù rẹ̀ láká kú ìkànnì ń bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀ká ní sunkún wọn ìgbé kankan kan ìbí kankan kan ìbí tí ògbójú òde pàdún àkókò sọ́jú sáà ẹnu awo ìbáwọn àṣẹwà ẹnu awo àkókòsọgísà ẹnu awo ìbáwọn àṣẹwà ẹnu awo àkókòsọgísà ẹnu awo ìbáwọn àṣẹwà ẹnu awo. bàbá bá a ṣe wà lẹ́nu ẹ̀ látijọ́ ènìyàn o pé kí iye tiẹ̀ lè sọ ọkọ mi jọ ọkọ mi gbàgbọ́ yìí mú ọkọ mi gbàgbọ́ yìí kò mú ṣàánú mi. ẹ̀yìn ẹ̀kẹ́sọ ni ó fi lò túmọ̀ gbà. ṣàánú mi. ẹ bá ń gbé ọkọ mi ṣàánú mi ọkọ mi jù. òjìji lẹgẹlẹgẹ tí ẹjẹ tọmọdé òkú lórí ẹni ọdẹ ló ní á fi kí kúkú dé wọn wò ewé ìdí ló ní á fi wọn bí olùgbẹ ojú ọsán kankan la gbẹtẹ olúwọgbọ ọsán kankan la lùkọ káyọ òwòdì ọsán kankan ló dẹrẹ kẹ lọ sí mògé ọdẹ wíwọ lásán mẹmí ọdẹ wíwọ lásán yọyọjọ tìrì gbé eré wíwọ agámà ẹsẹ o ẹ̀yin tẹ́ ń bẹ mílíọ̀n tí fi gba ògùn rọ̀ ògùn tẹ́ ń bẹ lóde àgùn tó tẹ́ ń bẹ mẹ̀sẹ̀ àwọn kúrin tẹ́ ń bẹ mórí àgbàdá tẹ́ ń bẹ ní roko ndéyẹ tẹ́ ń bẹ lórí tàmẹ́ta àgbà àsálá ògìní rẹ ti gàjà wà yóò dúkẹ́ ojú ló sóko tilẹ̀kùn tilẹ̀kùn kó àgbọ̀dọ̀ tilẹ̀kùn ọjà mọ́ ọmọ ọ̀gá yìí ọ̀rọ̀ rẹ̀ ó kò lè sí láburú kò sí láburú kí ló rántí. bí kíni. ọ̀gá rí lọ́jọ́ tó o gbé ọkọ̀ tó o wá tó o fẹ́ bọ̀ tánú ẹ́stéètì kí ló rántí. You people are still on this bullshit. Um, Auntie me, please just cooperate with them. Answer the question, please. Okay, fine. Mo rántí nǹkan. Ìgbà tí mo wa mọ́tò lọ lójú títì, ẹnìkan fẹ́ jánà mọ́ mọ́tò mi lẹ́nu. Ìbẹ̀rù ni mo fi yà kúrò lọ́nà. Mọ́tò paná. Mo start ẹ̀ kò start. kí lọ tún rántí. mo bọ́lẹ̀ nínú mọ́tò mo bẹ èèyàn kan kó bá mi wá mẹkáníìkì. kí lọ tún rántí. mo padà sínú mọ́tò mo fẹ̀yìntì yes mo fẹ̀yìntì. kí lọ tún rántí. láàárín bíi ìṣẹ́jú kan mo sùn lọ yes kí lọ tún rántí. mo tají láàrin bíi ìṣẹ́jú mẹ́ta mo start mọ́tò wò ó start mo dé padà wálé ni mo bẹ̀rẹ̀ sí ní gbọ́ gbogbo oríṣiríṣi tẹ́ ẹ̀ ń sọ yìí. Ah, ah, ah, ayé mi o. láàrin ìṣẹ́jú mẹ́ta yìí ìlàyé sábà mọ́ sí. tí wọ́n bẹ́ẹ̀ bí wọ́n ti fi gbọ́ òun rọ̀gùn tábẹ lóde ẹfọ tó tó tábẹ mẹsìn àbúrò tábẹ mọrin àbádà tábẹ ní ìrókò níta nígbà àjẹ àṣà mẹmẹ ọbẹ kẹ wọn fi pọmọ lọ́wọ́ jẹ ẹ̀jẹ̀ yẹn wọn fi lómi ọbẹ nílàwé wọn ti kò tiẹ̀ febi kankan yé ni mọ́ kò tiẹ̀ febi kankan yé ni mọ́ o ọ̀rọ̀ yé má ga kàyà o. ọ̀rọ̀ yéé mà lágbára o. àwa ń tokoroko dokoroko tó. lórí ọ̀rọ̀ yóò. gudugbẹ́ gudugbẹ́ gudugbẹ́ lọ̀rọ̀ yéé. tí ó gbọ́dọ̀ jábọ́ o. kàyéfì ni o ráyé daniel o. tani àwọ̀ kẹrẹ àwọn àgbẹ̀dẹ ń àwọ̀ dàgbà o. Àwo dàgbà o, àwo lọ́mọdé, àwo lágbà o. Ọ̀rọ̀ ìdè kíjokíjo ó yá ṣẹlẹ̀ ń bẹ́ pẹ́ẹ́. Ibo Ilé ọ̀dọ̀ mi la ń lọ. No. Ilé mi ni mo fẹ́ lọ. I want to be close to my daughter. Fọlá. Yànmùyánmú tó bá balẹ̀ yọ, ọgbọ́gbọ́n là fi ń pa ọ́. Ṣùgbọ́n mo ipò obìnrin jẹ́ pé méjì òde yín. Ọkọ ẹ ti fẹ́yàwó èmi and I want you to respect that. Mo fẹ́ kó fún wọn ní space wọn ká fi yanjú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o ṣùgbọ́n ọkọ mi ká tiẹ̀ wá gbà wípé gbogbo nǹkan tẹ́ ń sọ yìí òótọ́ ni pé mo lọ for ten years I was away for just ten years dádì ọba ti fẹ́ yàwó mi ìyàwó yẹn ti wá ń là lé lọ́wọ́ nínú ilé tí kò mọ ìpìlẹ̀ṣẹ̀. I don't understand why you have to follow them everywhere. Babe, I'll do the same for you if the reverse was the case. orí mi ẹlẹ́dàá mi lè jẹ́ kí n rí nǹkan tí yé mi máa fi rá tí mi ò ní fi mọ nǹkan tí mo fi odidi ọdún mẹ́wàá mi ṣe. àti ah, gbọ́nú ìtàn àwọn obìnrin tó máa fi ọkọ wọn sílẹ̀ tó máa tẹ̀lé ọkùnrin mi lọ so eléyìí ó gbọ̀n lọ òun ò dá mọ́ ó wá ń gbọ̀n padà bí ìwọ náà dẹ̀ believe ẹ pé kò rántí anything mọ́ dáadé òun wá ń gbọ̀n tẹ̀lé wọn kiri ilé adáhunṣe ilé oníṣègùn kí ló dé. Daddy, please don't tell me that I'm overrating you. was thinking you were a very nice, loving, and caring woman. I think I misjudged that. Because what I'm seeing now, you're nothing but a stone-hearted person and a callous one. Oh, okay. Fine. No problem. I give up, okay? But whatsoever it is you do, please do not bring her into my house. oríṣiríṣi nǹkan tó máa ti gbìn sí ọmọ mi lọ́kàn ẹ tún máa máa ṣèṣekúṣe lójú ọmọ mi nínú ilé mi lórí matrimonial bed mi. ìtọ́jú tèmi náà yọ lára. Mm-hmm. Mm-hmm.

Diana ó wà ń bẹ̀ yẹn wo ikú gbàgbé ẹ̀ àwọn gbàgbé How old is sorry darling. Má um, wẹ̀ ẹ́. Kí ló ṣẹlẹ̀ ń yára? Ẹ kó mọ̀ iṣẹ́ àṣàìmẹ́ǹtì tí ẹ wà lókè. Um, Mi lọ sí yàrá. Ẹ ò lọ. Láyé kì í fi hàn kọ́. Kí ló fẹ́ fi <laughs> <laughs> Maybe she's even maltreating my daughter. Can you imagine? Oh, Ọkọ̀ blow. Báwo ló tiẹ̀ ṣe ṣe? Báwo ló ṣe? O blow everything up. oh she was destructive báyìí. Why you so destructive? What happened to Ó dà pé mi ìrírú ẹ̀ ni. Gbogbo gbogbo kitchen gbogbo gbogbo pot gan ti sọ gbogbo pot nù. Gbogbo àwo ti fọ́. Irú ọmọ wo ló fẹ́ yà? go around ṣé èmi ni kí lọ́ọ́ máa tún kíní ṣe àbí kí lọ́ọ́ máa ra kí lọ́ọ́ máa ra kúkà ni what is this mo ń bá ẹ sọ̀rọ̀ madam no i'm sorry ma what do you mean sorry ẹ eh? gbogbo àwọn tó wà ní sink bọ́ọ̀sì ìgbà wọ́n ti wọ́n fún mi wọ́ wọ́ ṣọ́fọ́ ordinary kò tún warm still wọ́n ah oh ẹ eh? how did it báwo ló ṣe bàjẹ́ ó yà mẹ́nu ẹ̀kọ́ sọ̀rọ̀ báwo ló ṣe bàjẹ́. I am not cut up for all this. Look, look at, <sighs> oh my God. Ife, Ife, if if, if not for the love I have for your dad. Spain, Germany, Europe, I've traveled all over the world. I don't, you are gbogbo eléyìí now, eh? Eh, this is too much stress for me. I don't have this silly nanny in my system. Oh, for gbogbo àwo, oh, by everything, where are my pots and pans? Go, go, go, go, go. Ah torí ọlọ́run dábì lóhùn bàjẹ́ ló bí ìrìnàjò sọ dábì lóhùn bó ṣe bọ̀rọ̀ kí ló ṣe kí ló ṣe kí ló ṣe. wọ́n ní mò ń fìyà jẹ ẹ̀sìn owó ṣe ń bọ̀ ṣé mo fìyà jẹ ẹ̀nì ṣé mo fìyà jẹ ẹ̀nì ṣé mo fìyà jẹ òun mìírí báyìí òun mìírí báyìí òun mìírí báyìí mìírí báyìí yes or no ṣé mo fìyà jẹ. ojú ẹni mẹ́wàá ò lè jojú ẹni kò sẹ́ni lè mọ́ pọ̀ bí ọlọ́mọ. ìyá mi dáa ìyá tó dẹ̀jẹ̀ lé mi lórí ìyá tó ṣọlọ́kàn mi wá sáyé ọmọ Fọláwẹ̀ Àníkẹ́ Adérinlé ìyá mi Òbìnjà ọmọ Arálódò ọmọ alágẹmọ Abìdíwẹ̀mí Bọ̀wálé. ọmọ ẹ ń ké ìyá ń jẹ ọmọ ẹ ìyá oníyà ti come back mommy come back help me help me mommy help me <laughs> help me. that even make sense? Kó lọ gbé obìnrin wá láti ìta kó wọ́n máa na ọmọ mi. How does it make sense? Fọlá Fọlá Fọlá Fọlá ti make sense. ìrànlọ́wọ́ lorúkọ mi. ìrànlọ́wọ́ lorúkọ mi ọmọ afùwàpẹ̀lẹ́ mo máa ràn yín lọ́wọ́ ẹ ò dá mi lóhùn ni láǹfààní orógbó ajẹ́ kò dùn apá kò láwẹ́ kí láǹfààní àti máa dá ẹni tí mo rí lójú àlá lóhùn nígbà tí mo ṣì máa jí sáyé. níbi tí àwọn tí mo bá lọ́rọ̀ You are just a figment of some imagination. You are a dream. A bad dream for that matter. I am more than a figment of your dream. I am a part of a process to heal you. Tell it to the Marine. yóò ṣe ìrànlọ́wọ́. mo kẹ́ ẹkún bòmí ẹkún rọ̀gbà yí mi ká bẹ́ẹ̀ kẹ́ má ṣe fi ojú olóore rẹ bí jọ má ṣe fi ẹnu olóore rẹ pété ṣin nínú ayé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ ṣera wọn ní jàǹbá tá a bá rẹ́ni tó fẹ́ náwó oore sí wa ká gbà tìfẹ́ tayọ̀ ká dúpẹ́ oore ká tó ṣe ká dúpẹ́ oore tá bá ṣe tán. màá dúpẹ́ tí mo bá mórí bọ́ nínú àdìtú tó ń ponú ìpọ̀ yìí ọ̀rọ̀ mi ò yé mi mọ́ mi ò mọ̀ yàtọ̀ láàrin àlá ìrọ̀rùn àtúnjú ayé mọ́ báyìí gbogbo ẹ ti sú mi. Hmm, sùúrù ó sì akọ òkúta jiná ẹ má da ọpọlọ yín láàmú jù tójú bá bára lẹ̀. Harimu ẹ má jàǹpàtà ẹ bára lẹ̀ ẹ tẹ̀lé mi. àtẹni tó parọ́ fún mi àtẹni tó ń tanni láyé àtẹni tó ń kọ́ni nímọ̀ àtẹni tó ń sọ̀tàn fúnni àti àwọn ẹgbẹ́ ẹni tajọ́ ń lò gbà ẹ̀kọ́ ni gbogbo wọn jẹ́ fúnni lọ́nà kan tàbí kejì ìrànlọ́wọ́ ni wọ́n jẹ́ fúnni nínú ìrìn àjò ẹ̀dá láyé. nígbàgbọ́ nínú àwọn ará bí i. Hmm. Ibi tí ètò ìrànlọ́wọ́ yín ti ta kókó nìyẹn o. Ó ṣòro láti rí ìgbàlà tí ẹ ò bá nígbàgbọ́ nínú ọ̀nà ìgbàlà tí ẹ̀ ń tọ̀. Èmi kọ́ ni mo tọ̀ báyìí. Orí ló bá yín yàn án báyìí. Tí ẹ ò bá nígbàgbọ́ nínú àwọn wọ̀nyí, àwọn wọ̀nyí ńkọ́? We are your family. Daddy dà. Ọkọ mi dà. We keep telling you. Daddy ò kí ń uti feya mọ́. Ó ti fẹ́yàwó mi. Ṣé ń gbọ́? Àjùmọ̀bí ò kọ tàánú. Ẹni dani. e barale, tojuba barale, baralẹ̀, arimu tó jọ bẹ́ẹ̀ kọ́ ló rí bẹ́ẹ̀. mo sọ fún yín o. ṣe ṣe ti ń gbọ́ ṣe ń gbọ́ ohun ìyàwó ọkọ yín nìyẹn o. Ọlọ́run fọlá máa pọkọ fún mi eh, ẹjọ wọn gbé ọkọ mi wá síbí báyìí environment ẹ má bínú náà ṣó ti lajú ṣọkọ mi ti lajú ṣó response to treatment. ọkọ yín ti lajú eh, ẹ hold on ẹ ok ẹ jẹ́ kí n lọ bí eh, tó bá ti rí mi. ẹ hold on please you can't just bash me like that. ó máa lajú tó bá ti rí mi. ló ṣẹlẹ̀? Ó bẹ́ẹ̀. Ẹ wo, ìgbà tẹ fọ́kọ yín létí nídìí steering, a ní accident. Ọkọ yín larí mọ́ steering. He's in a critical condition. Ìyàwó wọn lẹ gbọ́ tó ń pariwo ẹ̀. Inú bí ìyàwó wọn gan gone say now we're not to you. Uh-uh. Ah, Can't ah. the way you're shouting. It's okay, I'm not. Any sùúrù. Ah. ah. Gbogbo yín ṣe ń sọ̀rọ̀ bí òmùgọ̀ báyìí. Ẹ̀dẹ̀ ń pè níyàwó ẹ̀ ìyàwó ẹ̀. Ìgbà wo ló dé? Ẹni rí nǹkan ni owó ẹni tó ti sọnù ńkọ́. I am Mrs. Aderele. Dani Tirogo. Ah, oríṣiríṣi máa ń ṣẹlẹ̀ láyé yìí o. Tosin jọ àbúrò mi mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ fẹ́ kó so tó ọbẹ̀ fún mi kí ló ṣẹlẹ̀ pẹ̀lú tèmi ẹ̀ everybody ń sọ èyí. ẹ àǹtí mi ẹ̀yin ni kẹ́ sọ fún wa a ti ń wá yín kiri for the past ten years. ok ẹni sọ̀rọ̀. ọmọ yín ni nígbà tó wà lọ́mọ ọdún méjì. òun ni ọ̀ tó wà ní four years tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ school n rè five years birthday la ṣe fún bíbá in fact school gan ló ti gé cake ìgbà tó ṣe graduation ni ìgbà tó ṣe graduation ni tó jáde primary school And this is her most recent picture. Otikpe ti 12 years old, tó ń bí So, auntie me, any ni being your Jew rántí. Eh? Ṣé understand me? I mean, you've been away for 10 years. 10 years! But tá fojú kàn yín last was year 2022. And this is 2032 and ayé ìgbà yẹn rèé phones tó wà in vogue everyone know, ní iphone àti android phones nísìnyí ayé ti dáyé track tech lè fi track everything and, and everyone ok bọ́mọ yín ṣe wà ibi tó wà nísinsìnyí mo lè sọ fún yín because tí n bá yọ fóònù mi jáde sin mo lè track ẹ̀ so ó difficult for anyone láti kidnap anyhow nísinsìnyí you can't even do that because gbogbo wa pátá la ní chips lára except you. Uncle, wọ́n ní attention in it, sir. Oh, okay. àǹtí mi, mo ń bọ̀ fẹ́ yọjú sí mọ́mí ní wọ́ọ̀dù wọn. Àwọn náà dá lápá. Madam, báwo wà lára say I'm puzzled. I am confused. Ayé máa kó sínú gan o. Ayé máa pé gbá Everybody ò ṣàlè ya wèrè papọ̀. Ó máa sọ ten years káàkiri. ló ṣe mí nítorí Ọlọ́run báwo ni mo ṣe lò ten years nìkan tí mi ò mọ̀ báwo ni mo ṣe ń jẹun báwo ni mo ṣe sustain ara mi báwo ni mo ṣe wẹ̀ báwo ni mo ṣe wẹ̀ ayé ìrújú o ayé Toto tó ayé tamọ́tiyé ayé abirun lábẹ́ ahọ́n ayé tó gùn gùn gùn tí ò gùn tán ayé àwa ìrí àrí àìwá. bẹ́ẹ̀ ni so ká gbà pé ẹ̀yin náà ti gbà páyé wà. ayé wa o rí gbogbo ilé ìrú mi lójú ó ní láàrin ìṣẹ́jú mẹ́ta láyé sápamọ́ sí láàrin ìṣẹ́jú kọ̀ọ̀kan ayé lè gé tèèyàn o torí bí mo ṣe wáyé ó dàbí pé ayé ti gẹ́ẹ̀tì mi. I'm so confused right now. I'm confused. Ṣèbí lọ́jọ́ sí, ẹ sọ wípé kò sáyé. Ah, Báwo ni mo sọ bẹ́ẹ̀? Báwo ni mo ti bẹ́yìn sọ̀rọ̀ débẹ̀? <laughs> orí àkì ó depend bí mọ́tò bá ṣe rí eléyìí tó tóbi torí pé bí mọ́tò ẹ̀ ṣe tóbi ṣoré lè trafficator light eléyìí brake light eléyìí fún reverse so anytime tó bá pọ̀ tún lòun lọ o máa gbé trafficator ẹ̀ sókè eléyìí ló máa response ẹ̀ that means o ti fẹ́ yà ṣùgbọ́n tó bá jó sí i o máa tẹ́ wá lọ ó wà ń bẹ̀ kọ̀ọ̀sì irú ẹ̀ náà ló wà ń bẹ̀ ló wà ń bẹ̀ so everything after that anytime tó bá ti trafficate bẹ́ẹ̀ àwọn mọ́tò tó wà lẹ́yìn ẹ̀ wọ́n máa understand bó ṣe lè. arábìnrin lóòrùn gánrígánrí yìí lẹ́ẹ̀sì ń gbọ́mọ yìí yìí rùn àti wípé kì í ṣe torí òrùn nìkan o ayé níkà o wọ́n mọ̀ pé wọ́n lè fẹjú mọ́ bíbọ̀ tí mò ń bọ̀ nísìn àwọn mẹ́ta ni mo pàdé tẹ́sí jọ ń gbé ládùúgbò kan náà ìkà ni o àwọn èèyàn abirun lábẹ́ ahọ́n ni wọ́n gan pàápàá. ẹ ṣe ọmọ mi ẹ ṣe ọ ẹ ṣe ọ ẹ ṣe ọ wọlé sí mọ́tò nìyá rẹ. báwo ni wọ́n ṣe máa láwùjọ àwọn yàrá yìí ní state kágbọ́n mọ́ ṣe. fọláyà yóò máa lọ owó bó ṣe dúró mi pa disappoint ẹ bó ṣe ń wò wá gbọ́ <laughs> ah, ah. orí glass wa tinted glass náà kò lè gbọ́ ọ̀jọ̀. yẹ ká wọ bóyá ó gbọ́. Ah. ìyá ayé hmm. ẹ gbọ́ kílẹ̀ ń dúró ṣe <laughs> ṣé lóòótọ́ lẹ̀ ń gbọ́ wa. ìyá ayé kò hmm. sáyé kankan bí kankan o <laughs> torí tó bá jẹ́ ayé níyìn ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe claim ó yẹ kẹ́ gbọ́ wa even when it is impossible. right? ayé ń gbọ́ yín yékéyéké. talẹ́ni tó sọ pé kò sáàyè talẹ́ni tó sọ pé kò sáàyè talẹ́ni tó sọ pé kò sáàyè ayé máa wá o. o ti ń wò mí àjẹ́ ni mí àjẹ́ ìrẹsì ni mí àwọn àgbà mẹ́ta kan wà nínú ẹ́stéètì àwọn àjẹ́ jákujàku àwọn àjẹ́ tí wọ́n níkà. èmi pẹ̀lú wọn ọ̀jọ́ láṣepọ̀ ó ń kálukú ń ṣe tiẹ̀ ni wọ́n lè ranjú mọ́mọ́ rẹ wọ́n lè kì í bọnú ayé wọ́n lè fún un lájẹ̀ wọ́n lè sọ ọ́ dídàkudà ìkáyé àtọ̀run ni wọ́n mo fẹ́ràn rẹ ni mo fi láṣì rẹ o tí wọ́n bá lè pè ọ́ tó o bá lè dáhùn ọtán nù o sì rò ó yẹ lójú èkó wo gbogbo ohun tẹ́ ń ṣe nínú tèmi ń dùn sí o bẹ́ẹ̀ ṣe lówó inú mi ń dùn sí bẹ́ẹ̀ ṣe bímọ inú mi ń dùn sí gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń ṣeré ìfẹ́ nínú ẹ́stéètì wọn inú mi máa ń dùn sí o ṣùgbọ́n àwọn ẹni ibi kan wà tínú wọn ò dùn sí tí wọ́n bá rí wípé àwa ayé gidi à ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ àwọn ayẹjú ni ẹni ayé ń yẹ kó ṣọ́ra máa ṣe o ẹ wá kún fún àdúrà ẹ múra sáàdúrà ẹ má fàdúrà sí e o torí kò sí agbára ayé kankan tó ju tọbọ òkè Elédùmarè lọ ẹ má kọkàn ẹ má sì ṣàárẹ̀ nípa àdúrà orí ọ̀nà. wa o tando sọ pé kò sáyé tando sọ pé kò sáyé ẹ̀yin èèyàn ayé wa o káyé. dé mọ́mí so ẹ̀ dàgbà tó sì ò dàgbà. mo dàgbà mo jú báyìí lọ ẹ̀yin lẹ́sán pé mo ti ń wù ń dàn mo dàgbà. dàgbà ìwọ ló kàn ń rò bẹ́ẹ̀ o hmm, ìwọ ló ń sọ gbogbo ọ̀rọ̀ yìí wò náà ṣe orí irun funfun lórí mi hmm, wo ti ṣàríyèsí this is your mom o Diane ọmọ rẹ kò jú báyìí. ìyàwó tó fẹ́ ń kọ́ tó ní mo ti lọ for ten years. ọlá mi ò fẹ́ ìyàwó kankan. ọ̀dà mẹ́ka bọ̀ ẹ ti dé. no kí ló mean by ibo ni mò ń lọ inú estate ni mò ń gbé who are you ṣọ́ṣẹ̀ṣẹ̀ mú ẹ wá ni sí èso ẹgbẹ́ sẹ́yìn náà lẹ́yìn òmù ẹ máa lẹ́mọ̀ mi. ọ̀pọ̀lọ́ ọmọ yín máa ó kí yín ni. no èmi kọ́ igi mú yín ni kí lè tí gbogbo yín ṣe bálabàlà bá ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ mélèé wá ni. ẹ má bínú ma. ẹ bá lẹ́mọ̀ mi ni. sorry ma. ẹ máa lọ torí pé ò tí ì wẹ̀ ni ó jẹ́ lọ wẹ̀ kó lè look good fún presentation tó sọ pé fún. ṣùgbọ́n ti lọ sí tó fẹ́ màlúù tó gbèbè ojú wíńdò lálẹ́ ìgbọ́ ọmọ ọ̀dọ̀ èyí lé àbí olè. ṣé mo jáde ní ìsìn olóògbé lọ ṣe nǹkan ṣe darúgbó báyìí. alágbó ló lọ kí ló ṣe ẹ náà. Fèrè lọ́sàn-án gànjọ́, mo rékun tó ń fò tiẹ̀. Mo rẹ́jà onírú ọ̀yà irú èyí ga lágàjù alájọsán panitán ó yọ ọ̀sẹ̀ ìrànlọ́wọ́. My mom? Why are you calling my mom? You're scaring Hello? me. Yeah, mommy. Hey, eh, mommy, eh, eh, yeah, yẹ mo ti wà ládùúgbò. Yẹmi ò rí pẹ́ dọ́dọ̀ yín. Tósìn ńkọ́. Sorry lọ. To. ẹ bá ń pe èèyàn ẹ pé Tósìn jáde anybody To ba wà nílé gbogbo ọkùnrin To ba wà nílé ni kan

ṣẹlẹ̀. mọ́mí fọláwẹ̀ orí mi ò orí mi ẹlẹ́dàá mi ẹlẹ́dàá mi ò. falẹ́lẹ̀. ṣé tó sìn mí kí ló ṣe ẹ́ you look older than your age wúrùgbọ̀ wúrùgbọ̀ wọ́n mi yàgbọ́ tó ṣẹlẹ̀ jẹ́ kí bá wọn ń fọ òun. Búkì àbí kí ni wọ́n ń pè ẹ́? Ó ti rí bíbí jókòó torí màá finá mọ́ ẹ. Ọlọ́run kò fẹ́ tó fẹ́ fẹ́yàwó ni ẹ̀. Abẹ́lé yìí kọ́, wọ́n yìí kọ́ ni. mo sá bọ́ta mọ́tò gbá mo mọ́tò gbá mi mo ìwẹ̀ mo jáde lọ bó mo ti wá ní makeup. makeup báwo kó ló tún ti rí makeup wá. kò sí makeup ẹ. lójú mi jọ. kò sí makeup kankan lójú ẹ wọ́n mọ̀ yìí. ẹyọ kúrò iná kò sí lọ bẹ ọkọ kò sí lọ lórí ẹ bàbá bàbá ayé mi bàbá ẹ bá mi wo ẹ bá mi wo irọ́ mi ò yá rere rí ọ padà ṣàlù ṣàlù gbẹlẹgbẹlẹ ní ilé How does that even make sense? kó lọ bí obìnrin wá láti ìta kó wọ́n máa ná mi. Àtìgbàdìgbà ìfọ̀lá ọmọ rẹ ti ń tà sí. Ó think so. Kò dẹ̀ síbi tá a ti gbé ẹ̀yà. A ti lọ ilé aládùúrà. A ti lọ ilé oníṣègùn kò síbi tá a ti tọ́jú bọ̀ torí ọ̀rọ̀ fún yàrá sọ̀kalẹ̀. ọlátàká ọláràká ọlátìkàkàràgbada ọlọmọ tí mo lọ́jà mẹ́rìndínlógún oníyàrá òkìkí gbó ǹdágìrì ǹdá ǹdágìrì ti dá mọ́lẹ́kùn àríṣe kọ́ńdú kọ́ńdú kọ́ńdú ẹ̀yin lẹ́ni ọ̀já ayé lọ́wọ́ tẹ̀ fi pọn mọ̀ tí kì í fi kú tí wọ́n rẹ̀mọ́ yóò fi kó lára rẹ̀ ọ̀yá gángan gángan gángan ẹ bá mú kó lára rẹ̀ ẹ gángan gan ẹ bá mú kó lára rẹ̀ káàrẹ̀ ọ̀yà kọ́ gbádùn tewúrẹ́ bá bímọ lóòjọ́sí ní dìde bágùn tàn bá bímọ lóòjọ́sí ní fẹsẹ̀ tẹ́lẹ̀ káàrẹ̀ ọ̀yà káàrẹ̀ ọ̀yà kọ́ gbádùn. àwọn ọmọ mi ò tẹ àwọn ọmọ mi ká gbé ẹ lọ sílé babaláwo bàtà rẹ̀ wà ń bẹ̀ ta ṣoríṣiríṣi tó ń ṣe mọ̀ wọ́n tó ń ṣe tọrọ yìí ò psychiatric hospital bi. Eh, gbogbo ẹ̀ ló kókó ń ṣiṣẹ́ fúnra wọn ọlọ́run ọba ò dáwọ́ ṣe é dúró. ṣòro ti jọ́ da gbogbo aláàmú nínú mọ́tò Diane rẹ̀ wọ́n ló ló pé twelve ó ṣe gbá ó ṣàwó ti dàgbà ọdún òun lọ́mọ kò so mi ò lọ fún ten years. o ò lọ ten years ọkàn Fọlá. o Oh, marry. báwo ni mo ṣe fẹ́ marry Fọlá kò possible ìwọ ló ń sọ gbogbo ilé ìwọ ló ń make it ẹ̀ up ìwọ ló ń nawọ́ ló ń nàka ló ń da gbogbo frames rú lóní tó ń sọ pé bóyá mo ti fẹ́yàwó lé ẹ̀ meanwhile ìwọ ló ṣe wá nu gbogbo fọ́tò yìí náà. tó mú yàwèrè ni. ọlọ́run ní jẹ́ òyàwèrè ọkọ mi problem? Something like that. Ah, ah. Ọkọ mi, má dábùrú ẹ lóhùn. Ilẹ̀ tútù lásán ni. Ṣùgbọ́n mo rí dájú báyìí pé Ọlọ́run ti gba àkóso. Ọlọ́run ti gba àkóso. Láàárín ìṣẹ́jú mẹ́ta. Ìṣẹ́jú mẹ́ta yé. Ah! Ayé wa o. Oh ẹ bá mi dúpẹ́ ní tó bá ní ọlọ́run kó súnmọ́ ọlọ́run dáadáa ẹni tí ó bá ní ọlọ́run kó wá ọlọ́run rí kó súnmọ́ ayé wa o ah ayé ní agbára agbára ọlọ́run ojú táyé lọ mú mi ẹ jẹ́ ká kúrò ń ẹ jẹ́ ká kúrò ń ẹ jẹ́ ká kúrò ń bí. I emotional mi. mo ti gbàgbé gbogbo sẹ́mínà tí màá ń ṣe mo ti gbàgbé ní class. tó ní pé tí kan nínú wa bá sure tó join jọ mọ́ àìsàn ẹnìkejì á the doctor fún. I can gladly tell you for the past two months now, you have been my patient and I, your doctor. You're just the best love doctor. I love you. Ẹkún omi, ti mú ta mẹ́wàá tèmi o one thousand seven fifty. kankan nú ẹ kò sẹ́ni tí bẹ́ẹ̀. ogun wà lọ́wọ́ o. ogun wà lọ́wọ́ mi. misaki. erugale guru. ẹni dùdú yóò ní kú. yóò ní kú. What is all this? Kí ló ṣẹlẹ̀? Mr. Afun Alowo now. Àpótí owó, ó ti ẹ̀gbẹ́ complete ni. One thousand seven hundred and fifty naira olè òun ló nídìí. One thousand seven hundred and fifty naira. one thousand seven fifty. èèyàn pariwo one thousand seven fifty lójoojúmọ́ kí ló ṣẹlẹ̀. alábí. sá. kí ló fẹ́. àdúrà. alábí. ọmọ mi ni èmi nìkan mọ ẹ wọlé dẹ máa tọ. èmi. babalájà kan. ìka mi lóde ìka wọn níbẹ̀ náà wọn ìjórúkọ kọ́run mi là ọ̀dọ́ dé. nínú bó ṣe wà ẹ̀gọ́ máa ra orógbó omi àti ṣìnà àbá máa kàn sí lẹ́nu tó lè jọ mí. èyí rà àdúgbò mi kọ́ mo pa o. áńgẹ́lì nínú èèyàn ni olúwa rán sí ọkọ yín ẹ máa náwó lọ. báwo ni áńgẹ́lì ṣe máa rí bẹ́ẹ̀ yẹn. ìdílé rẹ̀ lè yí o ọlọ́run. ọkọ mi ò kọ́ ah, one thousand fifty ló gbọ́ tẹ̀mí nìyẹn. Ah, ibi tí bá ti gbọ́ báyìí máa gbà jáde ni. Ah, àná it's not acceptable to me tèmi ni mo sọ yẹn ọmọ mi ò jẹ́ òye kankan. I am disappointed. ó wá mú gbogbo wa rádaràda ìwà pálapàlẹ̀ ó fi lose bàbá Ayọ̀kúnlé. ga síwájú mo ga sẹ́yìn mi bí òkè ìdánrẹ́. mo ti gbọ́ mo ti gbà àmọ́ ọmọ yẹn èso tó ti kẹ̀yìn ló fún mi honestly she's a rotten fool. dad I and my friends we are going out on a shopping spree. Wow. Ah, on a shopping spree. Yeah. Bí mo gbogbo ṣe bàjẹ́ nìyí, kí ni òṣùrẹ́ ló ṣe fọ létí. ìmọ̀ọ́mọ̀ yes. baálé ilé báyìí. àyà gbà wá náà ní palace. yes bóyá ìyẹn lè jẹ́ kí kábíyèsí kọ́ club sí i. tí ti wo jù lórí ayọ́nù kò lè má jù sọ tẹ́ẹ̀ dàbí king kong. kálọ̀ làbí èyí ńlá ni ìgbó tí wọ́n ní ìlú ìtì ń dò ti ń dò sí ojú àlá ló ti dẹnu fẹ́ kọ mí òkè bó ogun gbọ́ọ́ báyìí oníwì yóò máa rí mi mo sì ṣe yẹ́sì yẹ́sì ó sì pọ fóun fúra wa òun sì gbà. mi wọ kàn ní abọ́lé ibùkún yẹn. wọ́n ṣe tún yàrá lórí ìníwáyà bí kí. kò I'm doing all this because of you. àgbẹ̀ ni àwo dàgbà o. àwo dàgbà o àwo lọ́mọdé àwo lágbà o. ọ̀rọ̀ ilé kíjokíjo ó yá ṣẹlẹ̀ ń bẹ́ pẹ́ẹ́. ní ìgbàgbọ́ ní ọ̀nà ìgbàlà tí a tọ̀. èmi kọ́ ni mo tọ̀ ọ́ báyìí. tiyín bá yín nìyẹn. Ah, <laughs>